أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أمر أهل الإيمان بحفظ الأيمان وتوعد الذين يشترون بأهل الله ثمنا قليلا بالعذاب الأليم والخسران وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يحث عباده على التزام الصدق ويعدهم عليه الثواب الجزيل ودخول الجنان وأشهد أن سيدنا محمدا عبده ورسوله عبده ورسوله الصادق الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله اتقوا الله واعلموا أن شأن اليمين عند الله عظيم وخطر تساهل بها جسيم فليس اليمين مجرد كلمة تمر على اللسان ولكنها أهد وميثاق ينتهي عند حده ويجب أن يوفى حقا قال صلى الله عليه وسلم من حلف بالله فليصدق ومن حلف له بالله فليرضى ومن لم يرض بالله فليس من الله والله تعالى يقول واحفظوا أيمانكم قال ابن عباس رضي الله تعالى عنهما يريد واحفظ أيمانكم أي لا تحلفوا فيكون معنى الآية على هذا هو النحي عن الحلف فلا ينبغي للإنسان التسرع إلى اليمين إلا عند الحاجة فإن كثرة الحلف كثرة الحلف تدل على الاستخفاف بالمحلوف به الاستخفاف بالمحلوف به وعدم تعظيمه وكثرة الحلف من صفات الكفار والمنافقين قال الله تعالى ولا تطع كل حلاف مهيب فنهى النبي صلى الله عليه وسلم نهى الله نبيه محمدا صلى الله عليه وسلم عن طاعة الحلاف والحلاف هو كثير الحلف وقال عز وجل عن المنافقين ويحلفون على الكذب وهم يعلمون وقال عنه اتخذوا ايمانهم جنبا فصدوا عن سبيل الله اي جعلوا الايمان وقاية يتوقون بها ما يقرؤون ويخدعون بها المؤمنين ومن قبلهم حلق إبليس لآدم وزوجه ليختهما باليمين قال الله تعالى عنه وقاسمهما إني لكما لمن الناصحين بارك الله لي ولكم في كلام بارك الله بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله لعلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتائب من الذنوب كما لا ذنب له وتوب إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله رب العالمين ọpẹ́lú fún ọlọ́pọ̀ ọba wa ọba tí kò fi wá lẹ̀ lórí ànà kọ̀dá wa fún ìrégbè òjò wá lẹ̀ fúnra rẹ̀ gbogbo ohun tó dá ó sì fi manati àfẹ́ni ọlọ́run bá ti kádàrà ànùmá ọlọ́run tí ó wá kádàrà dáadáa mẹ́nìkọ̀ kan wa tó jẹ́ kádàrà wa lójú ọ̀nà àmà yìí ojú ọ̀nà Islam ojú ọ̀nà ànábì ìtọ́sọ́nà ànábì ìkẹ́ kò sí kìíní kan tí ó lè jọre fún wa tí ò ju àníwèé kò sì sí nǹkan tó lè jaburú fún wa tí ò lè akó ń bẹ̀ nínú àwọn tó léwa kúrò níbẹ̀ ká mẹ́bà ṣe gbé tí a kàkún mọ́ lónìí òun lára búbú ìbúra àti sọ́dọ̀ wọn awẹ́wo àti sọ́dọ̀ wọn eré àti kọ̀ lára búbú lónìí ìtọ́jẹmọ́búra ìtọ́jẹmọ́búra oníkálùkù wa ń búra lé lórí ìtọ́jẹ ẹ̀pọ̀ ní lórí rọ́ òun ni pípọ̀ wa òun là ń búra lé lórí òun táwa gangan mọ̀ wípé nǹkan yìí ṣùgbọ́n a máa ń lo ìbúra láti páláwọ̀dà má lójúdà fáwọn ohun tó jẹ́ nǹkan tó a fi búra a òótọ́ lójú àwọn èèyàn ohun tó jẹ́ òótọ́ a lo láti sọ di irọ́ ojú àwọn èèyàn bàbá wa kúrọ́ fún yàn ya kúrọ́ fún lọ́wọ́ ọlọ́run ò fẹ́ kúrọ́ fún ọba tí ò fẹ́ tàn lọ́lọ́run kò fẹ́ tàn jẹ́ ara wa nìkan lálẹ́ tàn ara wa lálẹ́ mọ́ kúrọ́ fún tí ó fi hàn wá káàmọ́ tí ń ọba tí wọ́n máa ń pé ká lóókù ẹ̀ tàbí tà ń lóókù ẹ̀ láti pa irọ́ láwọ̀dà ọba tí kìíní kẹ́kọ̀ọ́ pamọ́ fún ni kò sí kìíní kẹ́kọ̀ọ́ pamọ́ fún ara búbú yìí ọ̀rọ̀ rẹ̀ tóbi ewu rẹ̀ ó sì lágbára kámọ́rò ìbúra sí mujarradu kẹlmatin takhruju min lisanik ebara búbú ni ẹbẹ́nu kí kàkọ́ wà láì tàláì ó sì jáde lẹ́nu mi ó sì jáde lọ kọlọ́bì kan ó kọ́mbẹ̀ lórí ẹ torí gbólóhùn tó fókọ ọlọ́hun gbé kalẹ̀ ní ó dúó tí ọ àbọ̀ rẹ̀ ti padà bọ̀ àbọ̀ ara búbú ó padà bọ̀ èyí tí ọmọ tọ́lọ́hùn nítorí pọ́lọ́hùn pàtàkì ẹ̀ ọlọ́ni abẹ̀rú ẹ̀ ọlọ́ni ẹbẹ̀rù èmi ọlọ́hùn wọ̀tẹ́kù lọ́à ẹ̀páyà mi ẹ̀bẹ́páyà mi tẹ́ wọ́n lẹ́ àrhàm ẹ̀páyà ìbí yín ìbísẹ̀ ẹ̀bí máa bẹ̀rẹ̀ ayé ẹbẹ̀rú ẹ̀ jẹ́mbáyà wípọ̀ pé mo fi bí bí ó tóbi ọlọ́ni ẹbẹ̀rù mi ẹbẹ̀rù bí ẹbí tẹ́fẹ́ alúnàbí wọlé arham bọ́lọ̀mbá wá tóbi tó tóbi ìbí ìbí tó nípìlẹ̀ tí ó tún lópin tọba tóbi tó lè yìí bóòlọ bá tí ó jẹ́ pé kò ní bẹ̀rẹ̀ kò lópin bóòlọ àtọwà wá sọ ókọ rẹ̀ àti sọ di yẹ̀yẹ́ a máa fi búra lérí rọ a máa fi búra lérí èké ara búbú kéèsè kìkìdá gbólóhùn lásán tí ń jáde lórí ahọ́n ẹni kọ̀ọ̀kan wa ó tóbi ju ẹni tí ń sọ lọ ó ṣe ń búra yìí ìnáwó ahàdùn wọ̀láì tó wí jáde lérí kẹ̀kẹ́ ni ìlérí ni wọ̀mí sáà tí ìgbà tí èèyàn ń gba àdéhùn lọ́dọ̀ ọlọ́run ni gbogbo tí èèyàn bá sì ti ṣèlérí tàbí ó fi gba àdéhùn wájú ọlọ́run ó tuntun wí níwájú ọlọ́run ó tún wí wájú ọlọ́run kọ̀ parí síbẹ̀ kéése bí ó tún wí ní ara búbú ibẹ̀ kọ̀ sí.

kí n sì lọ wá foríjì lọ́dọ̀ ọlọ́run kí wọn náà wá akámọ́ bá dáadáa lọ́ngbà tí kò mẹ́ olóore ju kí wá fara búbú ìgbéra wọlé lọ́sànán wa o rasulu karimu sallallahu alayhi wa sallam onímọ̀ halafa gbogbo ẹni ọ̀rọ̀ ẹ̀ wá jẹ́ mọ́ kó búra tọ́jẹ́ mọ́ ni o tí bùkátà kan ni o. ẹlòmí ò ní sí sọ̀rọ̀ kan wọ́n láì tàláyìn zuma bí láì ẹlòmí àtúmọ̀ fi tí ọjọ́ mọ́lọ́ ma kó àtàmà ojú ilé òun jágbàjágbá kìnnìkan méje ilẹ̀ méje ọmọ gbọ́lọ́ńdà sọ̀rọ̀ ọdún òfin búra ẹni ọdá nǹkan ọmọ fi búra òun ni fi búra èwo ń fi ẹ́ ànábì

ọmọ lọ́dọ̀ ẹ tẹ́lẹ̀ ń pé ìtumọ̀ ẹni pé kọ́ wá jẹ́rìí tó ọ̀fẹ́ sọ lẹ́yìn ẹ̀ àtìpọ̀ lọ́rùn pé wá jẹ́rìí tí mo fẹ́ wí lẹ́yìn ẹ̀ kó o pé tẹ́lẹ̀ ó ti láwọn kan tó fi kì ọ́ àwa náà ti wà láìnú pé e tó mọ̀lẹ́ kọ̀ọ̀kọ́ nígbà tí èèyàn fún yọ ọlọ́run lèyìn gbọ́dọ̀ máa fi búra pọ̀ ẹgbẹ́ mọ̀lẹ́kà kan ń kọ orí wọn ni kọ́ ẹ̀yìn kódà ẹgbẹ̀rún ọkọ ọ̀kọ́ kọ́lọ̀gbọ́n máa ó ní wà láà tó wí jáde ìfúnyẹ aṣọ di awẹ́wà anábìnrin

torí wọ́n mọ́ ṣúlẹ̀fọ́lá ìlà torí tí èyàn bá jẹ́ múmi ní ìtí èyàn pọ̀lọ́hun sí ẹ ti lè fi ọ̀rọ̀ kẹtẹ̀lé ń tà pọ̀lọ́hun sí pọ̀lọ́hun gẹ́gẹ́ ma bọ̀ èyàn bá jẹ́ múmi ní kíkà ti kí ẹ bá ti pé wà láì wájú ẹ pé mọ́gbìn kankan o bá ń bá lọ òṣogbo ti mú kò tó bá ń wo ṣé ń tààrà tààgbà tààtà tààjẹ tààsù láwa gan tààtàn bí ń lọ oníkọ́lọ́ wọn máa bọ̀ bá a máa jẹ́rìí ẹ̀ ń bá lóbi táà sọ òṣogbo báyìí torí tí wọn náà bá ti ṣe nǹkan bí ìtọ́ yàtọ̀ sí ń tọ́ fọlọ́ ń búra fún ọ sí ẹtìjọ lẹ́jọ ẹlẹ́ṣẹ̀ ẹtìjọ di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ànábì ní waman hulifa lahu billah gbogbo ẹni tí wọ́n bá forúkọ ọlọ́run búra fún fẹ́lẹ̀ yàrá bí a yọnu sí yọnu sí nǹkan bá wí ọ̀bẹ̀rẹ̀ nǹkan oníwàlá sọ fún pé máa ń

kí la gbé àbí kí la jù kò tó bá hùn ẹ̀jẹ̀fọ́ bò lẹ́nu gbèsè ti ṣẹ̀kọ́ àtàkà yìí ilé ó bá mi sí èyà máa jẹun dáná ìjọba sí rà lọ́dọ̀ ẹ lọ rà ń bò mí wàláì abọ́ àgbàdo mú òbí lè rèé jẹ́ta ìyẹ̀ta pàtì mí ká mo lè ráre bí ọba ti ọrụ jẹ́ súnwájú ní ebi sọ lọ́jà kan ní bẹ́ẹ̀ ní kíni ní ọba rọrùn ọjẹ́ súnwájú rí ẹlòmíì ẹrù sáàrù wálé látọjà lẹ́sẹ̀ o ní ẹ fi níbi ó léwu jù láyé ó lọ́jà ọjà ní rèézo lórí rẹ̀ èèyàn ní kọ́kọ́ lónìí ah! tá lẹ́sàjọ ìwọlọ́kọ́lọ́ foríkó ẹsẹ̀ kárẹ̀ olóríire èèyàn ní pé masáàsì lónìí agbọ́dọ̀ jọ sú ọ nígbà masáàsì ń jẹjọ ìbáyàn ó tún sáré kọ́lọ́ òtún sẹ́mi ní tòun ọkọ́dé àwọn olóríire nu ibi ọjà ló ti gbáwájú ilé ìsìn ìwọlọ̀ wájú rí là ń bá ànábì ní gbogbo ẹni tí a bá fi ókọ ọlọ́run búra fún tí a lo ókọ ọlọ́run kọyọnú sí ni ó torí wà máa ń lam yẹ́rùdọ̀ bí láà gbogbo ẹni tí a bá fi ókọ ọlọ́run sọ̀rọ̀ fún ó tún lò ní nǹkan ní ìtóhun fẹ́ ṣe lẹ́yìn tí a fi ókọ ọlọ́run sọ̀rọ̀ fún fàlẹ́ ìsàmìnà irú ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ ni ìtọ́lọ́run ẹ̀yàn ọba ti jẹ́ ní ọlọ́run nǹkan ṣe ayé rẹ̀ ọ̀dàrú àlìjáàmà rẹ̀ ò lè dá ló gbégbà ló ti bẹ̀rẹ̀ lọ ń lọ ká ní ó ẹni ó ní bẹ̀rẹ̀ àtòpin ẹ ní àlọ́ nítorí ọmọ péré nítorí ọmọ jẹ́ nítorí ọ̀kan ní ẹni ó ní ní ẹwọ́n gbọ́n tí kálùkù pẹ̀rẹ̀ kí ní kẹ́yìn wọn ìmọ̀lélá wọ́n wí fún wọn ò wí fún ìjọ kẹ́yìn iná lílá wọ́n iná ilẹ̀ ìlera ọ̀jọ̀n àbídọ́ yọ̀bá kú ní òní gbólówó ní jẹ́tẹ̀ àti bẹ̀rẹ̀ àtòpin ẹ ọlọ́ọ̀lọ́ ni ibẹ̀ ló ti ń bọ̀ ibẹ̀ là ń padà lọ ọba ni wọ́n wà fi búra fún yàn tẹ́yìn ó kó wọn gbọ́nkà gbogbo ní ọkẹ ní ó ọba ń búwà lẹ́gbà mẹ́ẹ̀dọ́gbà wọn ní sí fi ṣe àà ṣe mùsùlùmí tọ́ọ̀bá tí ní tó fi ṣe ya fọ́bù lẹ́nu fọ́bùra fún mi ọba ti búra fún ọ dọ́wọ́ rí ọ̀rọ̀ ni ẹni tó mú okọ̀ ẹ̀wà tóbi ó tóbi jù bí sẹ́ni ọbẹ̀ rú lọ ànábì ní gbogbo ẹni ọmọ ọpọlọ ń búra fún tí ọ̀yọ́nú sí fọláìsàmìnàlọ́ láìsàmìnàlọ́ ṣẹ́sàmì tọ́lọ́wọ́ òṣìṣẹ́ tọ́lọ́wọ́ ó fi ṣe tó má jà lọ́kàdí ti yẹn nígbà tí ń sọ̀rọ̀ kàfàrà tí èèyàn ti ń ṣe tánràn ọba dáràn bẹ̀rù tí má di sìn yẹn wá nígbà tí ń sọ̀rọ̀ nípa mani halafalawo bìlá falìyàtọ̀ ẹni àbá fọlọ́ múra fún yọrù sí. Allah subhanahu wa ta'ala ó ń pè wá lọ síbi ìjìnà sára búbú ọlọ́ni wá pẹ̀lú àìmánakù kálùkù ọ̀sọ́ àbára búbú ẹ̀ èsè tó sọ di yẹ̀yẹ́ ara búbú èsè tẹ̀yẹ̀ jùlẹ̀ bó ṣe wù ú

àwáká àti kọ́kọ́ àwáká atú bẹ́ẹ̀ ọba àwọn ń lójú ọ̀dọ́là bùnà báàd ní àwọn sàhábà ẹ̀dùwánú lọ́hí tààlà àlèmì onílà tó tọ́lọ́hún gbà lérò ní pé wá fàgbọ́ ìmáànà kún ní pé látàlífù emabura má wọ̀yẹ kọ́mọ ènìyàn yẹtọ̀ sára ìlàlìyàmí àyíta sára ìlàlìyàmí kásá máa sáré máa pẹ́ ẹ̀jẹ̀ búra ẹ̀jẹ̀ búra à lérí kíni ìlà ìjọba àjà àbí tí bùkátà bá dé èèyàn débẹ̀ kò lè má tí ò sí nǹkan míì má sílẹ̀ ti fẹ́ kó yìí má yàn lọ́ọ́ bóyá ti fẹ́ dojú kú fẹ́ dojú kú tó ti mọ̀ kórè òótọ́ lọ́wọ́ à àgbàjẹ́ ń fọ ọlọ́run búra tó bá jẹ́ àbúra tọ́tẹ̀ ẹ̀ bá yọnu sí ẹ̀sìn tẹ̀ bá fẹ́ nígbà náà tó gbé kọ́ wá búra ó ti fi máa ti fẹ́ gbé dàtí ọ lórí ìjọba aṣọra búbú di ìjọba máa fi sawẹ́wò kiri ẹ̀dọ́jà ní ìṣèwà láìsàláì kan ilé máa jẹ́ eré tí bóra bí alásọ́ ti ń wí jẹ́ nìyẹn elépo ọmọ wí ìyá aláta náà wí díẹ̀ a agbọdọ ṣọ́ra farabubu ẹsẹ̀ tá a ma máa sáré lọ ṣe o nítorí farabubu èèyàn bá ti pọ ọ̀pọ̀ àtẹ̀sọ̀ ṣáájú wọ́n tọ́ka sí wípé ni tó fi ń búrọ̀ pàtàkì ẹni tó fi ń búra pàtàkì má ọlọ́wọ̀ pàtàkì lójú ẹ̀yìn òkò tó bí o ti fúyẹ́ ọlọ́run dára búbú bá sì ti pọ̀ ó ti ti yàn sínú àwùjọ mùnàfìkì wọn ò ní kojú múmi ní òdodo wọn yẹn mọ́ àbá ti pọ̀ lára búbú wọn ò ní ti wíkà ẹjú wọn ti wà láìtàláì àbí ti wíkà wà láìtàláì aṣọ aṣọ yẹyẹ ìjẹ́múmi ní ó ń dànù lára ẹnu ọ̀pọ̀ ọ̀lẹ̀ díẹ̀ díẹ̀ nu bọ́yá wọ̀tẹ́ bọ́yá àkànpọ̀ ẹ̀ agbádá àti bùbá àti gbogbo ẹ̀ ló wọ̀ níjẹ̀múmì ní ara púpọ̀ ẹ bá ti ń kọ̀ ẹ̀dí ẹ̀ lọ́bọ ìrìn òhò ẹ bá ti rìn òhò ní ìgbàgbọ́ ó ti di mùnàfíkínú ó ti di mùnàfíkínú ó bá pẹ́ wọn ó lè kú ò láwùjọ àwọn múmi ní pátápátá di kèfèrí nígbà tí ọba wa mú lọ ṣàánú wa o ọlọ́run fi kí lọ ọkọ̀ máa máa kí ní láwọn kan ọ ọgbọ́dọ̀ àwọn halal àwọn ni àwọn ọlọ́pàá ara búbú má ilé òde ẹ má ti pọ̀ lọ́pàá ara búbú wọn náà fún oríjọ bá dé ọkàn ọlọ́run fi ńlọ wà kúlà hàláàfin mahim má tẹ̀lé gbogbo àwọn alára búbú ọlọ́pàá ara búbú wọ́n lè sára ẹni jẹ́ wọ́n lè sára yín o ìṣesí àmùnáfíkí ni àwọn ọlọ́run tó ròyìn ti ka ọlọ́run wọ̀nyí àlìfúnà alẹ́kànù mùnáfíkí ni máa ń búra lérí rọ́ yàhlífú alẹ́kànù orí irọ́ ni wọ́n ti máa búra wa ó mi yà àlàmóòrùn wọ́n sì mọ̀ pé wọn yẹ ní tí ó bá bọ́ sọnù wọn ò ní pé èyàn ó búra pẹ̀lú ọkọ ọlọ́run lórí nǹkan tó jẹ́rọ́ kó wọn bọ̀ òun ìjẹ́mómi ní òfin tó wà láyé tí ò ṣe ti kú èèyàn bá ti kú ní ọbọ́ èèyàn bá ti kú ọmọ gbórí tí kan ní oyí padà oyí padà ọmọ padà dáa lọ bóyá lórí irọ́ ní oyí padà ti kú lé lórí orí ó gbé yàn gbogbo tí bá bọ̀ lẹ́yìn ọlọ́wọ́ ó ti fi dáadáa pàdé mi tọ́lọ́n fẹ́nu ìjọ èèyàn ọba kúrò láyé kò fi dáadáa pàdé ọlọ́run tọ́ fẹ́nu gbogbo tí èèyàn bá bọ̀ tẹ́lẹ̀ tí ọ̀dá ọlọ́run ó mójúkó mbẹ pẹ̀ mójúkó ó ti wá fi dáadáa sí kíni ó ti fi pàdé ìyàn ọlọ́run ọlọ́run mọ́tàlẹ́ ìṣe bẹ́ẹ̀ fẹ́nu kọ̀ọ̀kan wá ó já lè lọ fi dáadáa pàdé ẹ̀ gbogbo tó kù tí ó tí ọ̀dá mọ́jà abájágbàjàgbà ilọ̀ pàdé ọlọ́run ọlọ́run ṣàtúnṣe ọ̀rẹ́ ẹnì kọ̀ọ̀kan wá ṣe sì tí ó yọnú yóò dùn mọ́nú tó wá lẹ́ni tó yọnú sí gbó bí a kù sí ọlọ́run tó wá sí ọlọ́run ọlọ́run àtọwọ́ wa ó inú òṣèṣì mùnáfìkì lọ́pọ̀ ara búbú wà tó fi tọ́nu súra mi ọlọ́run lẹ́ra ara búbú wa wọ́n máa fẹ́ lò ó bí dúnà wọ́n máa fẹ́ fi ṣe odi ìtọ́ tí ó dáàbò bò wọ́n kú níbi tí wọ́n fẹ́ káwọn èèyàn orí ìtúwọ̀n fáwọn èèyàn mà wọn wà á mára búbú fi tó di kí wọ́n má bàa rí àtírí wọn wọ́n wà dúró láti búra táwọn èèyàn lè fórí ní tòjú àmúná fìkì búbú tó mú lóbi sọ torí tí ó jẹ́rọ́ tí ń bẹ lọ́dọ̀ ẹ kí wọ́n lè pè lóòótọ́ sọ́dọ̀ àǹsẹ̀bí ìlìlà ọlọ́run ló ti jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ kó lójú ọ̀nà tèmi ọlọ́run òtùkú lọ́nà mi ọlọ́run ló ti lọ́nà èmi ọlọ́run má ọ̀nà mùnàfìkì onífẹ́ níbẹ̀ wà ọlọ́run ṣàánú wa o ká má fi ara búbú ká má fi fèdáàbòbò kó níbi ń ta tí ọ̀dá láǹfẹ́ tàbí ń tọ́jọ́rọ́ láfẹ́ fi sọ́ di òdodo. ọlọ́run sàlá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa ara búbú yìí náà ní ṣètọ́ọ̀nù ló ń jọ́kì ní àná ìṣesí àwọn ẹni èṣù ní gbogbo ẹni tí ẹ bá rí tí ń fara búbú sọ̀rọ̀ lóòótọ́ ọmọlẹ́yìn èṣù ní náà pé lólò níjọ fẹ́ ti ádámù àti àwọn àwùlú èso tí wọ́n jẹ́ wọ́n fẹ́ jẹ́ ara ló kún fún ọ àwọn sì nígbàgbọ́ nú ọlọ́run pé èèyàn gbọ́dọ̀ fọlọ́run búra ká mọ́ ìtọ́ mú bàbá wa ádámà fi rọ́lù ẹ̀sẹ̀ nú owó ohun tó lè fi mú wọn tí wọn ò lè yẹ ń bẹ̀ ara búbú lọ́lọ́ gbogbo ẹni tí wọ́n ti ń búra ó ti mọ̀ pé ọmọ èṣù lè máa yọ ọmọ sí èṣù lè yìí ọfẹ́ fi ìbúra tí bàbá ẹjọ́ ń lò tó fi ti bàbá wa sí di ẹsẹ̀ lọ́fẹ́ tó rémi náà dùn sí ọ̀dà yìí kí wọ́n á pè ń ṣe tó búra fún mọ́kọ́ àfi pé nǹkan tó wí gbọ́ lẹ́yìn ìbúra o búra tán látò wà máa ro nǹkan mí ara tó orí ni tó ti fẹ́ wà láà ó ti fi alúbá ayà jẹ́ gbogbo bú ẹni tó bá fẹ́ jùbọ́ ó ma ọba ti ní mo mú ọba tún ronú wípé dúdú sí ni ó ah. nǹkan ti ṣíọ́ ẹ̀yà mọ̀ pé káyà mọ́gbà láàyè kó búra ni kí ni ṣètọ́nù lò ló fi mú tani ló fi mú bàbá wa Adam àti àwa wọ́n bá délé ọlọ́wọ́ torí àsìkò ó búra fún àwọn méjèèjì ni ó búra fún bàbá wa ẹlọ́wọ́ Arab suratul Arab káyà bí ọkànlé ní ogún ẹ̀ ẹnu súra keje káyà ọkànlélógún ọ̀nà àpádélé ọlọ́ọ̀kà àjọlọ́ọ̀kì sọ̀tàn ádámà ni ọlọ́ọ̀kù ti kí a gbàlà máa rán wa létí má fi kùránù tó lé èyí tèwé lásán tó ọkàn lè torí yóò fẹ́ lọ bá ní máa gbé yẹ̀wò kọ́ ọ̀bá rántí ibi ẹ̀kọ̀ kan tó ọba ń gbó túbà tá à ń jú ọ sí máa tiẹ̀ fi lò ó ọba fa àmàlà ń nú tán ọba darí délé àtẹjá ọgbọ́n wo pé kuranu wá kiri bí ẹ wá yà máa mú sọ ń lónìí ọgbà ọgbà aládàkọ kálù kuranu ètò pọ̀ ọkàn aṣọ kuranu ti tó lé olélé èkó rẹ̀ ọlọ́lábúsá rẹ̀ onílé ọba rẹ̀ ẹ̀kẹ́ àní kẹ́ni níjọ́ lọ́ka níjọ́ lọ́sí tó mú bọ̀ fún ọ kọjá ń àwọn kan làwọn jẹ́ máa yá àtẹ̀kára àwọn kan ń rúgbó ekiri ìwọ náà gbọ́dọ̀ dàbí wọn tọ́kàn mọ́ rùwé ká wọ́n sọ òun kalẹ̀ fán torí kálẹ̀ là látara ẹni ẹ̀sọ̀gbọ́kà á máa rú kùránù kiri ọmọ fi tó lé àìsí wo wọ́n ká nǹkan tó di jí wọ́n falẹ̀ máa ń mú lẹ́wù ẹ̀dàkùn lọ́lọ́rọ̀ wọ́n má jẹ́ kí ti dá abímọ aláṣẹ́súná níjọ́ mẹ́rin jẹ́ lè wá ní ìbá wá òtí ìbímọ rẹ àbọ̀ ọmọ òkò tó sọ ẹ̀rọ abẹ́ mú bí eléhùn ẹ̀bí kókè lè lè mọ́mọ́ ó lè pọn lẹ́bí pé ọ̀fàlẹ̀ oh, mọ́mù lẹ́wù pé mọ́ka kankan náà alùkùránù ẹjájọ́tọ̀ àgbọ́yé rẹ̀ òjì gbogbo ìyé ní yíò ní jẹ́pá ọmọ bí a lọ ọgbẹ̀ ọmọ jọrọ abímọ abẹ́ẹ̀ṣẹ̀ wa a awúsá fihàn bá awúsá wọ́n ṣe sóyìnbó ká máa ké ká máa béèrè tí ọba yí ámbẹ̀ ìbádélé ọkà chapter seven verse twenty one ọba kan ti tọ́ọ̀n ó ti kọra búbú ó ti fi ti ànábì ádámà lú ẹ̀tẹ̀ ìwúwa bí ìbúra wà kọ́ sàmáhùmá ọlọ́ni kọ́ sàmáhùmá ó búra báwọn méjèèjì ọbọ̀lọ́ múra fún á ìní lákùnmá ẹ̀sí ma ma ń sọ fún yìí wí pé ká jẹ èso yìí nílẹ̀ náà fi yìí èmi ń sèkìlọ̀ fún yìí ni ó ah, àná wa wò pé tó ìfọlọ́mbúra èèyàn gbọ́dọ̀ fọlọ́mbúra fún akátóró kan ní wọ́n ti gbà pé tó wí kò tì rí bẹ́ẹ̀ à ń ṣe mú èso tí wọ́n jẹ́ nu ó fi àpẹẹrẹ tí wọ́n ń búra lórí irọ́ ọmọ ìyá kí ni. ọmọ jésù ní kọ́ńtẹ̀ lọ́gẹ́ ẹ̀ ni ẹ̀ ló ti kọ́kọ́ fún bàbá wa adama àtìyẹ́ tó fi fi hàn wọ igbó ọlọ́run ní láwù máa bí rí ó fẹ̀tàn ó fi tàn àti mẹ́nubà náà ni ká sọ di irinṣẹ́ káfíńtajà ẹlòmí ò ní lórí rédíò kọlọ polówó ọjẹ mọ̀ lórí tẹlifíṣàn mọ́ ara búbú lọ́sọ di irinṣẹ́ ìtajà aláìkàláì ni àdẹ́bí sọ fún wa pé alhẹ́lfù mọ̀nfàkàtún lè tẹ̀lá ara búbú a máa jó dúkìá tó kó kalẹ̀ ara búbú ọmọ nàfàkọ̀ ẹ̀ yọ ọmọ jẹ́ èèyàn ó rí ta ọmọ rí ta bàbá ti búra wọn máa rà wọn gbọ́ mo mọ̀ ṣíkà tún lèlè bàràkà bó o ṣe ń ta tó ń rò pé ń lọ torí ara búbú àlùbáríkà ara náà ti lọ àlùbáríkà rẹ ọ máa lọ nítorí wípé lọ buhari muslim kọ́lọ̀n kọ́ bá ní kẹwọn tí wọ́n kálùkù wa ọlọ́sàánú wa àtúwájú ẹ̀dá anábíwa Muhammad aláwọn mẹ́ta kan la yukallimuhumullah ọlọ́wọ̀n ní bá wọn sọ̀rọ̀ wala yuzakihim káfọ̀ wọn mọ́ walahum adhabun alim ìyẹlẹ́tẹ̀ elérò jẹ́ tí wọ́n ẹni àkọ́kọ́ wọn ni ṣéèkù záà ní àgbàlagbóntìná àìlú mustakbiru tálákà alágídí ń gbéraga òní ìdòló òní délé ẹni tó ní bí ọ̀pọ̀ ọ̀pọ̀ ìjọba ọlọ́run bó ní wò tẹ́ kan torí rẹ̀ tó ní ẹni tí ò ní láti fún ẹni tó tẹ́kí ní ní wá ń bínú lọ́jọ́ dáwà ó sì mọ̀ bó

ẹ̀kẹta rọ́jùlún jẹ́ alọ́lọ́hù bìjọ adọ́wù láàyò ṣẹ́rà kí ní àbìlẹ̀mí ẹni tó sọ gbogbo owó tí ẹ̀ ti ń táwọn èèyàn ò lè rà lọ́wọ́ ẹ̀ àti wo kò lè ta búbú ọlọ́run ló wò ní wùsẹ̀ kanjú wọn á sì bá sọ̀rọ̀ yẹlẹ́tẹ̀ lóru ọjọ́ ọlọ́run wa ọlọ́run lẹ́bí náà yẹ ọlọ́run ní dájúdájú gbogbo ẹni tí ó ń fi ìṣèlérí àtàrà búbú ti fi ń ta ọjà tàbí fi ń ra ọjà ó fi ń tajà torí owó ayé kéńké ọlọ́run wula ìkẹlẹ̀ aláàkọlọ́hún fi àkírọ̀ ọlọ́run lọ́kẹ́ ẹ̀mọ́yé wọn wọn lérè jẹ kankan tí wọ́n jẹ mọ́jú ní jẹ́ ti tàlàyé

tí yọ́ máa gbọ́ tí yọ́ máa gbà rasulu karim sallallahu alayhi wa sallam onímọ̀ ìfẹ́tọ̀ àkọ́ mùrígin mùsùlùmí gbogbo ẹni tó bá jẹ́ ìsọ mùsùlùmí kàgbà bí yẹmí ni tó jẹ́ para búkú lómi dágbà faqad awjaba Allahu lahu an-nar ọlọ́run ti sọ náà rẹ̀ di ọ̀ranyàn lórí onítọ̀hún òfin ọjà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbà ọwọ́ agbójúpàdà ara búkú olùfisọ́dí jẹ ọlọ́run ló wọ ọlọ́run sọ náà òun sọ́dọ̀ ọ̀ranyàn fòrò ẹni bẹ́ẹ̀ wàhárama aléyìí lè jẹ́nà anábì lọ́lọ́ sàlìjánà lè wọ̀ fún ọkọ̀ ọ̀lọ́lọ́fún rọ́jò lọ́nà pa ìgbà àti ẹnìyàn síra ọkùnrin ká wá ń sọ bá nàbí sọ bá jẹ́ pé ń tọ́ jẹ yìí tó máa ń wà ní tí ó tóbi kọ́ọ̀lá rasulullahi sallallahu alaihi wasallam anábì ni wàyín kẹ́ẹ̀nà ọ̀bí bẹ́ẹ̀ni tààrà kì bá ń fi ẹ̀dá kókó rèké ètí ẹ̀ kókó nìkan lọ rọra dé náà ń pè lẹ́tọ̀ọ́tọ̀ ọba àfẹ́ lára kọ̀bá àwọn ọmọ jù ń lọ ọlọ́run lóhùn ní jẹ́ kọ́ rájà náà ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣàánú wa ṣèwálẹ́rú tí ó máa gbọ́ tí ó máa gbà tí ó sì lè máa tẹ̀lé yọnu sí wa gbogbo tá a ṣe láfidẹ́ ní ìbínú rẹ ọlọ́run dákun lé wa jẹ̀nà sí gbogbo tá a ṣe láfi di ẹni tí ọlọ́run tó yọnu sí ọlọ́run máa ṣe ní rọrùn fún wa gbàdúrà wa ọlọ́run tó ti wa ọlá àti tóbi ọlọ́run alámọ̀rí ọ̀rọ̀ ẹnu kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ ọjọ́ ọba àṣẹfẹ́ jùmọ̀ tó níta fẹ́ kí ọlọ́njẹ́ ọba wa láyò ọlọ́njẹ́ ọba wa láyò já wá ní kí a ní fàyàbalẹ̀ èèyàn lè máa jíṣẹ́ rí bọ̀ tí ó kù tí ń tí báyìí tí ó fi déwájú ọlọ́run yóò sì di ìwé ẹ̀ padà yọmọ̀ ṣiṣẹ́ ibi padà sí aburú mọ́jọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́jọ àmà padà sí aburú ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àjọ kan ṣoṣo rẹ̀ orílẹ̀-èdè yìí ọlọ́ba ní sọ́tún sí ọ́ ọlọ́run tàánú wá gbọ́ gbogbo rẹ̀ sí lọ yìí ó dàbí nǹkan ṣùgbọ́n wọ ọlọ́run nìkan òun alátúnṣe ọlọ́run bá ní tún orílẹ̀-èdè yìí ṣe gbogbo àwọn tó lò tó fi ṣàtúnṣe ẹ̀ ọlọ́run ṣe wọ́n ní irinṣẹ́ gbogbo àwọn tó lò tó fi ṣàtúnṣe ẹ̀ ọlọ́run ṣe wọ́n ní irinṣẹ́ gbogbo ẹni tó bá dúró bí irinṣẹ́ tí ò lè wúlò fátòsí orílẹ̀-èdè ọmọ bó ṣe wọn sí dáadáa fọ́sẹ̀lẹ̀ ìbáni pààrọ̀ wọn sí dáadáa ọlá àti tóbi ọlọ́run ọlá àjọpọ̀ soso rẹ ọlá àánú rẹ ìjọba wa ìpínlẹ̀ wa náà mọ́jọ dàrú àǹtẹ́ ń darí wa ń bẹ̀ bá darí wọn sí rẹ ọlọ́run lé wọn jìnnà síbi inú rẹ darí wọn sí àǹfààní aráàlú ọlọ́run darí wọn sí a lórí ọlọ́run má lò wọ́n bí ìdààmú lé lórí ọlọ́run má lò wọ́n bí ìjìyà fún wa ọlá àti tóbi ọlọ́run ọlọ́run wa gbogbo táwa náà ṣe tíwọ ọlọ́run ọba tó fi máa kẹ́ wa ọlọ́run máa ṣe rọrùn fún wa ìtawà máa ṣe tó fi máa fi wa lórí ọlọ́run dákun ọlọ́run mú kó lọ́wọ́ o ọbẹ̀ lọ́dọ̀ àwọn bàbá fi ṣàkóso yìí mẹ́jọ sí ìgúnlẹ̀ bẹ́ẹ̀ lórí bàbá wa alága àbáde lékún àláfíà wọn ọlọ́run bá ní dó tì wọ́n ọlá àti tóbi ọlọ́run ọlọ́run bá ní dó tì wọ́n ọlọ́run gbàdúrà wọn tó bá ti bẹ́ẹ̀ fún kárí gbogbo ẹ̀yin bàbá àtàlẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà ọlọ́run má dání sólé àkọrùn ọlá àti tóbi ọlọ́run kó sàmárẹ́ àbí tí àjọ ń ṣèjọ sí inú ilé ìsìn yìí ọlọ́run dákun gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín o àánú ọlọ́run jọ ọmọ abẹ́nì kọ̀ọ̀kan gbé sẹ́ǹsì ẹnu kọ̀ọ̀kan balùbáríkà sí òwò sí wa ọlọ́run balùbáríkà sí ọlọ́run dúró tì wá ọlọ́run má dáa mú wa ọlọ́run wa ọ̀nà àti tóbi ọlọ́run alámọ̀rí ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wá jọ máa jọba àti ń fẹ́ alámọ̀rí wá jọ máa jọba àti ń fẹ́ nígbà àfẹ́ mọ́tìkànáwò fún wa ọ̀nà àti tóbi ọlọ́run lílọ bíbọ̀ wa ọlọ́run máa ṣe orí àlọ́ àwọn obìnrin ọlọ́ba ni máa kí ìsún ọlá àti tóbi ọlọ́ kárí gbogbo ẹni yá lápapọ̀ àtàwọn tí ò lè wá ọlọ́dàkọ̀ bá ní gbàdúrà yín o látàdúrà fún gbogbo àwátà àjọ́má ọlọ́dàkọ̀ tó wá o ẹni tí ń kẹ́kọ̀ọ́ lọ òun kéwù ni ẹ̀kọ́ òwe ìkọ́sẹ́ ni ọlọ́dà láti yọrí dáadáa o àti tóbi ọlọ́run ọlọ́lá ìlà àìlọ́lá tó ní mọ́sí láti mọ̀ fún wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al